ثبوت موجبه في حق معين إلا إذا تحققت الشروط وانتفعت الموانع والتكثير من أخطاء من أخطر أحكام فيجب فيجب التثبت والحذر من تكثير المسلم بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله يقول المؤلف حفظه الله ورعاه التكفير من الأحكام الشرعية التي مردها إلى الكتاب والسنة فلا يجوز تكفير مسلم بقول أو فعل ما لم يدل دليل شرعي على ذلك ولا يلزم من اتلاق حكم الكفر على قول أو فعل ثبوت موجبه في حق المعين إلا إذا تحققت الشروط وانتفت الموانع والتكفير من أخطر الأحكام فيجب التثبت والحذر min takfiril muslimi akúndàwọ̀pẹ́ fún ọlọ́run ọba ọba tí ó mú wa lọ níje lò ó lálàfo àsìkò Eidul Adha ọlọ́run jẹ́ kí a gani rẹ̀ a ṣe pẹ̀lú ayọ̀ àti ìdùnnú àyàmù tẹ̀sírìk àwọn ọjọ́ mẹ́ta tó tẹ̀lé ọjọ́ iléyá àwọn àwọn ọjọ́ tí ọgbọ̀ngbọ̀n jùlọ nínú àwọn ọjọ́ tí ń bẹ láyé ni gbogbo àwọn ọjọ́ márààrún yìí tẹ́ dé ọjọ́ àràfá ọlọ́run ní kí á gani rẹ̀ abẹ́lọ́wọ́n bá tààlà kó ṣe wá lọ́kan nínú àwọn tó ṣe pé ó ti bọ́kùnrin náà lọ́rùn wọn kó ṣe wá lọ́mọ àlùjánnà kó mọ̀ ṣe wá ní ọmọ náà èròǹgbà wa níwájú ọlọ́run ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọlọ́run ò mọ́sà ìgbà wa bí i bùkátà wa ọlá ìkí méjì ọlọ́run ẹgbẹ́ bíi ọ̀rọ̀ tí à ń bá bọ̀ lábẹ́ àkọlé al-iman ìgbà ọlọ́run ọba gbọ́ níní imani afa fún wa ní àwọn nǹkan bíi mẹ́jọ kan tó yẹ ká gbọ́yé lábala imani méje àti sọ́síwájú ẹlẹ́ẹ̀kẹjọ ńlá sọ pé ó bùkátà sí àwọn àlàyé látàrí pé ní ti ń bẹ́ńbẹ́ lára ń tó léwu burúkú tí sì máa ń fa ìpínyà láàrin ẹlẹ́sìn Islam jùlọ òun nǹkan ọ̀hún ó àtẹ̀fíìr kákan wo mùsùlùmí kan sùnsùn ká àǹtà káfíìr kẹfìrí ni ọ́ àǹtà fáásìk pòkì ńlọ ṣe àwọn gbólóhùn yìí ọmọ léwu pọ̀ láfàwà fi sọ pé atẹ̀kẹ́rù min al-ahkami shari'iyya tábàǹsọ nípa kápẹ́yàn ní kèfèrí ìnípẹ́ ń tààpẹ́ ń kèfèrí hàn á ní èsì mùsùlùmí mẹ́nu àti gbòkú ọ̀nà ẹ̀sìn àti fún sàtífíkẹ́ẹ̀tì iná àti ní ìsara àwa tá a jẹ́ mùsùlùmí mọ́ atẹ̀kẹ́rù irú gbólóhùn báyìí kápẹ́ nìkan ní kèfèrí min al-ahkam ash-shar'iyya nínú àwọn ìdájọ́ tó gbangban pọ̀ nínú òfin ọlọ́run ńlọ́wọ́ o. àkàlẹ́ sọ̀yàn ní kèfèrí allati maradduha ila al-kitabi wa sunnah àfi ká ṣẹ́rí padà sínú tírà ọlọ́run àti nù hadith anabi wa sallallahu alayhi wa sallam. fala yajuzu takfiru muslimin bi mùsùlùmí kan ó wí gbólóhùn kan jáde lẹ́nu torí gbólóhùn tó wíhun àti ìgbọ́dọ̀ sọ pé ó sì ti di kèfèrí náà nù bóyá lágbèjúwe ẹ̀sìn ò tí ì yé tó oníyànjẹ lórúkọ ababa ọmọ àtẹ̀mí mímá so àbútí ẹ̀ nígbàgbọ́ àbútí ẹ̀ ń sọ gbólóhùn mẹ́ta lọ́kàn jáde lẹ́nu àbíṣesí kan ńlá bá lọ́wọ́ rẹ̀ ṣíṣe sí nǹkan jẹmọ́ pé ìṣesí kẹfìrí ni máa lam yadulla dalilun shar'iyyun ala dhalika àlẹ́tọ̀ọ́ láti pe mùsùlùmí kan ní kẹfìrí torí gbólóhùn kan tọ́tẹnu rẹ̀ jáde àbí ìṣesí àbíṣẹ́ kan ètà bá lọ́wọ́ rẹ̀ lópin bàtà àbátì rí ẹ̀rí tó dájú láti nu tí ra ọlọ́run àbí súnà níbi wa Muhammad sallallahu alayhi wa sallam. bẹ́yìn bá tún wá ń ṣiṣẹ́ kan àyẹ̀bẹ̀ tí ẹ̀kọ́ gbólóǹkan ló wí jáde lẹ́nu la yalzamu min itilaki hukmi al-kufri ala qawlin aw fa'ilin thubutu mujibihi fi haqqi al ìdájọ́ kan gbólóǹkan àríkànnú tí ra ọlọ́run pé gbólóhùn gbólóhùn kèfèrí ni o gbólóhùn ẹni tí ọ̀gbọ́lọ́hùn bá gbọ́ ní í ṣe àbí ṣe sí kan àbí iṣẹ́ kan ńlẹ̀ nìkan ṣe tá a ti rí ka nínú ọ̀rọ̀ ọlọ́run pé ìṣesí kèfèrí oníṣesí náà àbí gbólóhùn báwọn gbólóhùn kèfèrí ni àyà tá a rí ka nínú àlùkòránì ẹ̀ńtàwárí ìṣeun àdúgbòlóhùn tá a rí lẹ́nu rẹ̀ kò tí ì sọ di kèfèrí o illa idha tahaqqaqati shurut àtìgbà tá a bá tó rí àwọn májẹ̀mú etí ò gbọ́dọ̀ má pé síyàn lára ká tó lè sọ wípé a antal ana kafirun táwọn májẹ̀mú bá tún wá pé àti ilé pè ní kèfèrí wàǹtàfàtìmọ̀wá ní àwọn nǹkan kan tún bẹ́ẹ̀ tó tún lè hánà wa láti pè ní kèfèrí bóyá gbólóhùn tó wíwù bóyá wọn jẹ nípa láti wí ni àbáwọn ìdí mi gẹ́gẹ́ bí a ṣe máa ṣe àlàyé rẹ̀ àfààní ní kòkòrò wàtẹkfíìr ṣíṣàdédé péyàn ní kèfèrí min akpọ̀dọ̀ làkàn nínú àwọn ìdájọ́ èyí tó burú púpọ̀ èyí tó léwu púpọ̀ nínú àwọn gbólóhùn èyí tí ò yẹ kéèyàn ọkàn lanu kó sì pọ̀ ọ́ jáde sọmọ ìyá rẹ̀ pé kèfèrí ni ọ́ fásìkì ni ọ́ àbáwá ní tọ́ bá rí bẹ́ẹ̀ fàyẹ́jìbò tàtàbùtù à ọmọ dàpọ̀ káyà wádìí òdodo dájú ká ti rí pé ẹni yìí gbogbo májẹ̀mú ńlọpẹ́sì lára màwá ní àrùn àwọn tí ò tún ní jápé ń kèfèrí kárí pé gbogbo ẹ̀ pátápátá àárí kankan náà tó lè kọ̀ fún wa láti ṣe bẹ́ẹ̀ ju gbẹ̀ lọ ni pé wọ̀lẹ̀hádàr bàbá ní kásá ṣọ́ra ńlọ dáa jù kéèyàn ṣọ́ra min takfiri mùsùlùmí kó n bí ká pé ẹni tó ti jẹ́ mùsùlùmí kákan wàá gbé ìdájọ́ lé lórí lọ́sàn kan òru kan pétọ́ anta káfíìr limáàdà tawaffarat fika shurut wàntàfàtì mawani kí lọ mọ̀ ní ṣòro tó ń gan kí lọ mọ̀ láwọn mọ̀ wá nírun eléyìí ló jìká lọ wo ohun tí àwọn tá a lè pè ní bíi àgbékalẹ̀ lọ́dọ̀ àwọn àfáà kí ni tí a ṣe lálàyé lórí tekfir àwọn mẹ́jẹ̀mú wo ńláàrí láre yàn ká tó sọ pé a kẹfìrí lẹ́ni àwọn nǹkan wo ló tún lè hàn yàn fún wa tá a fi ní ṣe bẹ́ẹ̀ àwọn nǹkan wo yẹn ni pé gbogbo àwọn tá a kà á lẹ́yìn á ṣe àlàyé rẹ̀ lágbára lọ́wọ́ bá ìkíní at-takfir hukmun shar'iyyun bá a ti gbọ́ síwájú kápẹ́yàn ní kèfèrí òfin ọlọ́run ni kìí sèyàn kan èèyàn kan lè dá èrò rí kéèyàn ó fi gbé kalẹ̀ pé àìní báyìí kèfèrí ni. bákan náà lánàá tẹ́mìlú fi dhalika al-aqwal àgbàdo sọ pé à àáfà àbáyé ti sọ pé kẹfẹ́rí ni ńgbò sì ti sọ́run kẹfẹ́rí náà ni baba ibn al-Qayyim kọ́lọ̀nkọ́ba ni kẹwọn baba ni al-kufru haqqun lillah thumma rasulihi al-kufru haqqun Allahi thumma rasulihi bishari'in yathbutu fulani bishari'in yathbutu. لا بقول فلان ما من كان رب العالمين وعبده قد كفراه فذاك ذو الكفران قبل سي الكفر حق الله ثم رسوله بالشرع يثبت لا بقول فلان من كان رب العالمين وعبده قد كفراه fàdáàkà dólùkù fúrọ́ọ̀nì kí ni tí bàbá Ibn Qayyim kí ni tí wọ́n wí bàbá ní alikófúrò kápẹ́yàn ní kèfèrí hakulọ ìwọ ọlọ́run ni ọlọ́run nìkan ló lè sọ pé ẹni báyìí kèfèrí ni fún màrọ̀sọ́lẹ́hì lẹ́yìn náà ìwọ òjíṣẹ́ ọlọ́run ọba ńlọ́jẹ́ bìṣẹ́rẹ́ ìyẹ̀sìbótò ní kèfèrí òfin ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ìní ó ṣe àfimúlẹ̀ pé ní báyìí kèfèrí ni láàbì kọ́ọ́lì fúláàrin kìí sì pé lágbájá sọ pé kèfèrí ni kó sì sáàbì kèfèrí. kọ́lá ah, ah, ustaz al-muhaddith muhaddith al-asri eh, kìíní kan wàhídù dáàrí muhammad ali al-jabata yanni fúláàn káfíìr àwọn oníṣẹ́ àgbẹ̀ káfíìr pé kèfèrí ni ah, ọ̀rọ̀ tó léwu ni o baba ibn Qayyim wọ́n ní man kana rabbul alamina wa abiduhu kọ́díkà fàrọ́wù ẹ̀ńtọ́lọ́wọ́n ọba àtòjíṣẹ́ rẹ̀ táwọn méjì bá sọ pé kèfèrí lélẹ́yìí fàdáàkà dólùkùfúrọ́n irú ẹni bá ń gangan ni kèfèrí yẹn pété bá ń sọ nípa tekfir gbólóhùn tó lágbára tó wúwo pọ̀ ni kò yẹ kó máa wá lẹ́nu wa bí yẹn bá lè jìnnà sí pátápátá ẹni ìbá fi dá a pọ̀ ẹnu ọlọ́run nìkan ló gbà á ẹnu òjíṣẹ́ rẹ̀ gbà á pé lágbájá báyìí kèfèrí ni ẹ rí arákùnrin kan ètò jagun lójú ayé ànábì sallallahu alaihi wasallam ó ṣe fìsàn fìsàn lójú ogun ìlàkàkà ọ̀sányàn léyìí tó ṣe pé wọn àfẹ́ ríro ẹ̀rí ìgbà ń parí ogun àwọn ìbẹ̀rẹ̀ sí ní ròyìn rẹ̀ fànàbì ànábì ní huwa káfíìr kèfèrí ni ọmọ náà sì ní kàmí a mùsùlùmí ọ̀lẹ́ntà ń rìn ànábì ní àníkèfèrè ni lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n padà rí i pé ni ní tòótọ́ fúnra rẹ̀ ló padà gbẹ̀mí ara rẹ̀ lẹ́yìn wá rí i pé a sadaqa rasul yẹn ni pé gbólóhùn kèfèrí fásíkù gbólóhùn tó lágbára pọ̀ ni kọ́ ẹ kọ́ máa torí ẹnu wa jáde tọ́lánsọ nípa tẹ̀kfíìr hùnẹ́ka umar yambagi àtàkìdùn àlẹ́yà kọ́bìlẹ̀ lẹ́kọ́d fi bíkiri dẹ̀wáàbìtì wàṣúrò ti tẹ̀kfíìr. àwọn àlámàrí kan bẹ̀ tá ọ̀kọ́ gbọ́ yé ná kátó ẹ̀ tó máa sọ nípa ẹ̀dọ̀wábìtù ni kọ̀dọ̀wábìtù ni àwọn kankan bẹ̀ tó yẹ ká kọ́kọ́ gbọ́ yé ná kátó máa sọ nípa àtẹ̀kfíìr nǹkan láwọ̀kọ́ ni wípé al-amru bit-tathabbuti qabla isdar al-ahkam kátólíkì yàn ní kèfèrí ọ wádìí ẹ̀ dáadáa ó ti rárí dájú pé a láì ṣe àní-àní kèfèrí yányá ìlélẹ́yìí ìdí nìyí tọ́lọ́mọba ọba àlékiọ́lá tó fi ń pani láṣẹ nínú suratul hujurat àwọn àfáà ń pè ní suratul adab àwọn súrà tọ́lọ́n ti kọ́ wa lẹ́kọ̀ọ́ gbogbo ń ti bẹ lásòkè súrà ń ti délẹ̀ ẹ̀kọ́ àwọn àládàbí ètò yẹ ká ní sọ́lọ́n àtòjíṣẹ́ rẹ̀ bó la ṣe bá nàbí sọ̀rọ̀ tí bá ń bẹ láyé tí ò tún sí láyé mọ́ bó la ṣe bá sọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ oríṣiríṣi ìjìnà sábà dídá gbogbo ẹ̀ lóríṣiríṣi ńlọ́kùn inú súrà bàbá Ibn Kathir ní súrà tó àdáàb súrà tó kún fún àwọn ẹ̀kọ́ yáàyè èyí tó yẹ kó máa bẹ lára wa tá a jẹ́ mùsùlùmí kí ni àyà náà ọlọ́ni yá ayyuhalladhina amanu in ja'akum fasiqun binaba'in fatabayyanu an tusibu qawman bijahala fatusbihu ala ma fa'altum nadimin ọlọ́lẹ́yìn tẹ́ ẹ jẹ́ onígbàgbọ́ òdodo ẹ̀kíyèsára o in ja'akum fasiqun binaba'in bí kò kí ìkan ẹni tá a lè dára lọ́rọ̀ rẹ̀ tó bá mú ìró kan wà á bà yín ẹ má sì gbẹ́dàjọ́ lé lórí o fàtàtà bàtò ẹ̀yà wádìí òdodo kẹ̀tọ́ gbẹ́dàjọ́ kalẹ̀ o fàtàtà bàtò ǹjẹ́ àkọ́m fásikùn bìnnábàáyìn fàtàbàyánu ìtumọ̀ tàbáyù ní tàfàbùt so fàtàbàyánu ọlọ́ni ẹ wádìí ẹ̀ ẹ̀rí àfimúlẹ̀ pé òdodo nìròyìn tí a fi tòyìn létí àǹtòsíbù kọ́mọ̀n bìjà àlà bíbẹ̀ ẹ̀kọ́ ẹ kàn fi àjà wọn kan ní pẹ̀lú àìmọ̀kan ẹ máa kábàámà lẹ́yìn tẹ́ ti kánjú tẹ́ ṣèwádìí nínú tafsiru tọ́bárí قال الإمام ابن جرير الطبري رحمه الله فتأنوا في قتل من أشكل عليكم أمرهم bàbá nítumọ̀ ayà ni pé ẹ jẹ́ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ jẹ́ lọ́ra ẹ jẹ́ má tara pa ẹni tó ṣe wípé ọ̀rọ̀ rẹ̀ dàrú máa yín lójú falam ta'lamu hakikata islamihi wala kufrihi bí mùsùlùmí ni bí kèfèrí ni ọ̀rọ̀ rẹ̀ ò tí hàn sí yín wala ta'ajjalu ẹ má ṣe kánjú o fataktulu tẹ́ lọ pa á mani tabasa aleikum amruhu ẹni tó ṣe pé bọ́rọ̀ rẹ̀ ṣe rí gangan kò tí ì hàn sí yín dáadáa wala tatakọ́dámù alakọ́tìlì alakọ́tìlì abadan ẹ má ṣe kánjú ẹ má gbà wájú ẹ má lè fẹ́ pa ẹnìkan kan láéláé illa alakọ́tìlì man alimtumu yaqinan harban aleikum walilahi walirasuli ẹ má kánjú gbẹ̀mí ẹnìkankan o àfẹnitẹ́ bá ti mà lámà dájú pé ẹni báyìí ogun lọ́jẹ́ fọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ọ̀tá ló sì jẹ́ fáwọn tí wọ́n jẹ́ múmi ní òdodo àbádùn ìjẹ́rí ìtọ́ba rí àwọn ní sọ̀rọ̀ yìí kí nǹkan alákọ̀ọ́kọ́ kó tó di pàtì ẹ̀ mẹ́nuba tẹ̀kfíìrù ṣe tẹ̀kfíìrù al'amuru bitasabuti kọ́bla ìsìlárìlẹ̀ àkàm kó o tó gbèdájọ́ kalẹ̀ ṣèwádìí tó kún jẹ́ kí wádìí rẹ̀ kí ó kún dáadáa àti pé kí ló ti kí ló fẹ́ gbà ń bẹ̀ gàgà tí wádìí rẹ̀ fi ń kún kí ló fẹ́ kí ló kí ló fẹ́ gbà ń bẹ̀ kẹ́nìkan jẹ́ kèfèrí kí ló ń wá. tá à ń sọ fún ọ pé ọ̀gá mùsùlùmí tó yanjú ni ọ tá à ń sọ bí tó dèsí gan ní ọgbà àlùjáná tá fún ọ àlùjáná ni ọ̀rọ̀ tiẹ̀ gan gọ́wọ̀ ẹ̀ ń wàá gbọ́ bẹ̀ tó máa eléyìí kèfèrí ni ó sì máa bẹ́ wọn lórí bẹ́ wọn máa háṣà dáadáa lọ́wọ́ nǹkan láwọ̀ kọ́ nù nǹkan lẹ́ẹ̀kejì ما ورد من النهي عن التكفير وعواقب ذلك oríṣiríṣi àwọn ẹ̀rí ńlọ wá léyìí tó ṣe pé ànábì fi ń kọ̀ fún wa nípa pípẹ́ nìkankan ní kèfèrí gbájúmẹ́sìn rẹ tó ń ṣe kò sí ní tó kàn pẹ̀lẹ́ nìkankan gbájúmọ́ tiẹ̀ àwọn ẹ̀rí yìí ó ń sọ nípa àtúbọ̀tán kéèyàn ọkàn lanu gbàgbà kọ́ pọ́nmọ ìyá rẹ̀ tó jẹ́ sí mùsùlùmí kó wá pè ní kèfèrí ànábì ń sọ nípa àtúbọ̀tán rẹ̀. àwọn hadith wá lórí abala ọ̀pọ̀ lára hadith abdullahi ibn umar radiyallahu anihuma abdullahi ibn umar ńlọgba hadith wa ó ní ànábì ọlọ́run sallallahu alayhi wa sọ pé ìdá káfàrà rọ́jùlọ àkọ́hù. فقد باها فقد باها بها أحدهما أبني في مسلمين ثم ثم يعني فجاء مسلمين فقدني كثيري فقد باها بها بالكفر ẹnì kan nínú àwọn méjèèjì yóò ṣẹ́rí padà lọlé tí ọmọ jẹ́ kèfèrí ẹgbẹ́ àdìsìn ẹyẹ dáadáa o òjíṣẹ́ náà bá ní idha kafara rajulu akhahu faqad ba'a biha ahaduhuma bí mùsùlùmí kan tó bá kọ́ máa yá rẹ̀ ní kèfèrí ẹnìkan náà àwọn méjèèjì yóò ṣẹ́rí padà lọ́ọ́lé lẹ́yìn tí ó jẹ́ kèfèrí nínú ìgbàwọ́ ọ̀rọ̀ mi ayyuma mri'in qala li akhihi ya kafirun faqad أحدهما إن كان كما قال وإلا رجعت علي حديث يكتب لك أيما امرئ قال لأخي يا كافر إيكي يومانيا تبا صفما ياري قد مسلم في إيرا فقد باء بها أحدهما ẹnìkan nínú àwọn méjì yóò ṣẹ́rí padà lọlé pẹ̀lú kúfúrú pẹ̀lú yóò ṣe yóò fi di kẹsìrì. nǹkanì kan máa kọ́ ọ̀rọ̀ pẹ́pẹ́ tó pè ń kẹsìrì ń kẹsìrì bá ní ń tòótọ́ àdẹ́pọ̀ mọ́ríbọ́nù wà ilá bí ìbá ti ń ṣe kẹfẹ̀rí ṣùgbọ́n tó pè ní kẹfẹ̀rí ọ̀rọ̀ jẹ́ àti alẹ́ yìí àdẹ́pọ̀ gangan ńlọ ti di kẹfẹ̀rí hàn. شهريه وسمي ما باي شهريه سبو كان باي طبعا ابن حجر قال قباني كما وني والتحقيق ان الحديث سيق للزجر المسلم ان ان يقول ذلك لاخيه المسلم طبعا ابن حجر قال قباني كما وني التحقيق وتحقيق ètò jẹ́ ọ̀rọ̀ òdodo onífẹ́ àdéhìí yìí ànábì mú wá láti ṣe káyì fún mùsùlùmí láti fi kọ̀ fún mùsùlùmí àyẹ̀kú làdáàlì kàlẹ́ àfihàn mùsùlùmí tí kò mọ̀ sọ bá ń láéláé sẹ́ńtọ́jọ́ màyá rẹ̀ tọ́jọ́ mùsùlùmí wàdáàlìkà kọ́bìlà wùjú òde fírkọ̀tà kàwárí jì wàgbẹ́rì yìí anábì ti sọ̀rọ̀ ń síwájú o kódà káwọn àwárí jù wọn fẹ́ pé gbìyàn pátápátá ń kékeré lọ́dọ̀ wọn kó tó di páwọn yọjú sáyé àtàwọn míì náà bí àwọn mọ̀tẹ́sílà tí wọ́n sọ pé ẹ̀ ń bá jẹ́ ẹ̀ ń bá tẹ̀lé tìkáàbọ̀ ẹ̀ ń bá dá ìṣẹ̀ ńlá ó ṣe sìnà ni ọ̀pààyàn ni ọ̀tàtẹ́tẹ́ ni ọ̀dẹ̀wọ́ ọmọ òrukàn ni ọ̀padà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wọ́n ní ẹni báwọn ó ti di kèfèrí kìí ṣe mùsùlùmí náà yọ wọ náà ọba wa wọ náà kò ní í jáde ńbẹ nínú náà ni ó máa gbé láéláé. nínú hadithi mi abu dharri al-gifari òun ló gba hadithi yẹn wá annahu sami'a an sallallahu alayhi wa sallam yaqul ó méjì báyìí òun fi gbọ́ lẹ́nu òjíṣẹ́ lọ́wọ́ bá ti ń sọ pé láyẹ̀rì mi rọ́jùlọ́n rọ́jùlọ́n bẹ́ẹ̀lì fòsókè wàlá yẹ̀rì mi ìbẹ̀lì kófìrí ìlà rútàdàtì àlẹ́yìn ìlàm yẹ́kù sọ̀hìbòhù kàdálíkà. láyẹ̀rì mi rọ́jùlọ́n rọ́jùlọ́n bẹ́ẹ̀lì fòsókè ẹnì kankan nù yín kọ́mọ pé ọmọ ìyá rẹ̀ ní fásikù òkè wàlá yẹ̀rì mi kófìrí mọ́sì pé ní kẹfẹ́ rí bọ́ọ̀ bá ṣe bẹ́ẹ̀ ìyàtọ̀dàtì àléyìn ìwọ gan ló padà di fásikù ìwọ gan ló padà di káfíró ìlàmìyàkù sọ̀hìbùhù kàdálíkà bẹ́ẹ̀ ń tó pè ní fásikù abẹ́ẹ̀ ń tó pè ní kẹfẹ́rí bí ìbá ti ṣe kẹfẹ́rí ṣíṣe ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ tó lè sọ́ di kẹfẹ́rí adékùwọ̀ gangan ló ti di kẹfẹ́rí hadith mi sábẹ́ ti nù dọ̀hák kọ́lọ̀ nkọ́ba ni yọ́nu sí ńlọ́gbà wá. anna rasulallah sallallahu alayhi wa sallam qaal man la'ana mu'minan fahuwa ka qatlihi wa man qadhafa mu'minan bi kufrin fahuwa ka qatlihi. man la'ana mu'minan ẹ̀ ń bá ṣẹ́bi lé múmi-ní kan ẹ̀ ń bá ṣépè lé mùsùlùmí tóníkọ́lọ́hún ó gbèjìnà sí kẹ́ àtàánú rẹ̀ irú ẹni báwọn fàkàkọ́tìlì fọwọ́kàkọ́tìlì bí ìgbà pọ́gbẹ̀mí mùsùlùmí nínú ìdájọ́ ọlọ́run. wàmín kọ́dàfà mìíràn bí kò fèrè ẹ̀ńdà lẹ mùsùlùmí lóko kẹfẹ̀rí ẹni pé pè ní kẹfẹ̀rí fọwọ́kàkọ́tìlì bí ìgbà pọ́gbẹ̀mí ẹ̀ bí ìgbà pọ́ pa ìgbà tó dẹ́ni ẹ̀ légbodò bẹ́ẹ̀ ló ṣe rí nínú ìdájọ́ ọlọ́run. sẹ́dúkú kìí ṣe nǹkan tí ń ṣe ní káfíìr fásik ráfàlá fi ṣòrútù táǹkà àwọn wo ni ń ka àwọn ṣòrútù ń bọ tó fi ti pé ti lára ẹja má di kan sí. عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من أصل الإيمان àwọn nǹkan mẹ́ta kan bẹ nínú ìpìlẹ̀ nínú gbòǹgbò ìmánì inú nǹkan mẹ́rẹ̀ẹ́ta wa kíni kíní àti kẹta eré òjíṣẹ́ lọ́wọ́ ìkíní alikafu amman qala la ilaha illallah ẹ̀ńtà bá ti lè gbọ́ ìbá àsórí àwọn ló fi wí kò sí ìtọ́kàn ọ̀ ní ọkàn wí lórí àwọn ni kò dékun rẹ̀ kọ̀ọ̀kan ọ́ sọ́sà wí lẹ́nu ọ̀sọ̀ la ilaha alikafu amman qala ilaha illallah irú ẹni báwọn báyìí pẹ̀lú tí wọ́n ti ń lo òfin ẹ̀sìn ni a gbọ́dọ̀ gbẹ̀mí ẹ̀ a gbọ́dọ̀ gba dúkìá rẹ̀ a gbọ́dọ̀ bá lọ́mọlúwàbí jẹ́ bọ́ọ̀bù ilé ṣe bẹ́ẹ̀ yóò yọ lọ́wọ́ torí pé wọ́n gangan ìgbàgbọ́ ti ẹ̀gán ti ń ṣe ìkìnnú mo rò pa sọ nípa òsánná nípa ẹni tí ń pa kẹfẹ́rí kan títà ń pa mùsùlùmí títà wọn wá kaná ṣáàtì láyé láyé lọ́la láyé láyé lọ́la òkè ni ẹ̀mẹ́ta níbi fún un nǹkan àkọ́kọ́ nù alikafu amnan qala la ilaha illallah wala nukaffir wala nukaffiruhu bidhanbin nǹkan lẹ́ẹ̀kejì nù torí pé nìkan wá ṣẹ̀ṣẹ̀ kan àbó mi àbọ̀dọ̀ sọ wípé ó ti di kèfèrí wala nukhrijuhu minal ìsìlámì bi amalin torí pé ṣe ìṣesí kan torí ìwà kan tó wù àbọ̀dọ̀ torí ẹ̀ wá sọ pé a ah, èsè mùsùlùmí náà kharajta min al-milla o ti jáde kó nu ẹ̀sìn eléyìí jẹ́ nǹkan àdìmúwọ́ ẹlẹ́ẹ̀kejì alákọ̀ọ́kọ́ ni pé atasabut qabla isdar al-ahkam kọ́kọ́ wádìí dájúdájú kó tó di pé ó gbé ìdájọ́ kalẹ̀ pẹ́ nìkan kẹfẹ́rí ni ẹlẹ́ẹ̀kejì rántí àwọn àhàdí ìtànàbí fi ń kọ̀ fún wa láti ṣe bẹ́ẹ̀ àtọ̀rọ̀ táwọn àáfàá sọlé lórí ńlá ti gbọ́rùn. nǹkan lẹ́ẹ̀kẹta ni pé àtàhárùzù ṣíṣọ́ra mintafiri muayyan níbi kákan wo ẹnìkan kan sùnsùn ká ti àdáyé rẹ̀ ká sọ pé hàdà káfíìr án láti ṣọ́ra láti ṣe bẹ́ẹ̀. ń fi lè ṣe bẹ́ẹ̀ bá àdákìyà mi lè hujjati alayhi lẹ́yìn ìgbà tá a bá kó àwọn ẹ̀rí lóríṣiríṣi tá a kó fún pé a nítorí yìí ìwà kèfèrí ni o nítorí ṣe yìí ẹ̀rí ẹ̀rí o tó bá wá takú lẹ́yìn ìgbà náà májàmú mi ò tún wá wá lẹ́yìn rẹ̀ kìí sì wọ́n lọ́wọ́ àwì. àtàhárò sísọ́ra mintafiri muayyan níbi káàkà pé ẹnìkan tá a sàdáyìn rẹ̀ pé hàdà káfíìn a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ìlà báńdà kìyàmì hujjati alayhi àfilẹ́yìn bàtà bá tó mú àwọn ẹ̀rí wá lóríṣiríṣi tá a gbẹ́rì kalẹ̀ lé lórí. tabanso nípa àtẹ̀kìr oríṣi méjì ni àtẹ̀kìr mutlaq ọ̀nbẹ àtẹ̀kìr muayyan onanbẹ tẹ̀kìr mutlaq kí ni ti ń jẹ́ bẹ́ẹ̀ ewu sì ni muayyan mutlaq ni pé kọ́lọ̀ onítọ̀ ẹ̀ńbàṣì báyìí ẹ̀ńbàṣì báyìí ẹ̀ńbàṣì báyìí o kẹfẹ́rí ni o ẹ̀ńbàṣì báyìí ẹ̀ńbàṣì báyìí o inú ọ̀nà ni o. kẹ́nìkan wá ṣerú nǹkan báwọn kò tí ì tóní tó fi sọ pé à ń ta káfíìr à ń ta fásik kò sí tàlázùmù kò sí ń bẹ̀. bàbá Ibn Taymiyyah nǹkan bá ní kẹ́ bàbá bàbá ní àtẹ̀kẹ́r láwùsọ̀rọ̀ pípéyàn ní kẹfẹ́rí ọlọ́run májẹ̀mú o bákan náà ọlọ́run mọ̀ wá níhùn a lè rí májẹ̀mú pé nǹkan kó tún kọ̀ fún wa táàfin lè sọ pé kẹfẹ́ rí mi bí ọ̀rọ̀ ogún jíjẹ ní ìsìn kó lè báyé àwọn májẹ̀mú kan bẹ tá a gbọ́dọ̀ má rí lára èèyàn kó tó jogún àwọn okùnfà kan yóò tún fà tabari májẹ̀mú taari àwọn okùnfà àfi ká tún má rí má ní ọ̀rùn tábàtì ilé rí ìrọ̀lẹ́ báwọn tún ní jogún náà lápèjúwe ẹ̀ńtà jogún.